sí orí ètò wa ètò yìí Miliki Express ètò tó ń miliki gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní orí ètò Miliki Express ti tọjọ́ tòní yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní oko eré gbogbo àwọn ìròyìn nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa ẹ̀ ní orí ètò níbí báyìí òun lẹ ti máa ní àǹfààní láti máa jẹ̀gbáládùn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí abala nǹkan tó ń ṣẹlẹ̀ ní oko eré àti àwọn movie thrillers tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde ní ẹ̀ka tíátà ti Yorùbá wa ẹ jẹ́ kí kọ́kọ́ lọ ṣe àfihàn lẹ́yìn ìtàgé ní oko eré kan tí wọ́n pè ní after one bẹ́ẹ̀ ni sinimá after one láti ọwọ́ olóòtú gbọ́láhàn adétayọ̀ bẹ́ẹ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèré ló kópa nínú rẹ̀ bíi fẹ́mi adébáyọ̀ sàlámì àfíìs ọwọ́ ẹni ọlájàó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo wọ́n ní ìròyìn kò tó àfojúbà ẹ jẹ́ ká lọ jẹ gbádùn díẹ̀ lára sinimá after one láti ọwọ́ gbọ́láhàn adétayọ̀ à ń bọ̀. we are rolling for some twelve million short and camping. mo gbọ́ ọmọ mẹ́ta ṣáyé ṣáàgì. ẹ hello hello how are you? dem dey follow you talk you dey do like as if stand jesus abi. if i knack you two by two for spinal cord you go enter menopause. okay okay na don dey give you cream I you use every day, dey bleach. see as your finger be like port harcourt volley. ọmọ àjẹ. mastercraft on the beat. oh, yeah. mọ́ àpàlẹ́ mọ́. ìgbàdùn mi orúkọ mi ni Ọmọ́tọ́lá Adébáyọ̀ a wà lórí set after one. ti Gbọ́lá Adétayọ̀ produce Afeez Ọwọ́ òun ló ń direct àtìgbà tí mo ti dé mo ka script náà mo rí i pé iṣẹ́ tó lágbára ni kábàtì ẹ̀ wo equipment tán lò no wọ́n really try. Oh, yeah, yeah, yeah, yeah, yeah. Uh. production manager mi ni mo ṣe agbátẹrù gbogbo iṣẹ́ tá à ń ṣe yìí tí mo dẹ̀ ń bẹ lọ́rùn pé ọlọ́run á a máa ṣe láṣeyọrí àná àwọn cast wà lórí set àwọn tó perfect tó lè take role yẹn àwọn lọ ṣe because kọ́ ìyẹn kọ́ gbọ́dọ̀ pẹ́ ní àwọn person sórí set ó gbọ́dọ̀ wọ́ọ̀kẹ́ tẹ́ni ilé ṣe tó lè deliver nǹkan tí mo fẹ́ so we have the correct cast we have the we have the we have the cast tó lè tó lè interpret story wa. Oh, yeah, oh, yeah, yeah. àwọn artist tó wà nínú ẹ̀ bíi Fẹ́mi Adébáyọ̀ Ẹniọlá Àjàó èmi fúnra ara mi Afeez Ọwọ́ a lot of them tí mi tiẹ̀ tí mọ̀ tán ṣì ń bọ̀ lọ́nà sinimá yìí jẹ́ sinimá tẹ́ gbọ́dọ̀ wò torí ẹ̀kọ́ ńlá wà nínú ẹ̀ tí gbogbo obìnrin gbọ́dọ̀ kọ́ ìdí tí obìnrin fi gbọ́dọ̀ gbé nílé ọkọ ìdí tí àwọn míì fi máa kúrò nílé ọkọ gbogbo nǹkan báyìí òun ló wà entangled òun ló kó òun ni wọ́n kó papọ̀ nínú sinimá yìí. orúkọ mi ni Gbọ́láhàn Adétayọ̀ mo tún jẹ́ olóòtú iṣẹ́ tá à ń yà lọ́wọ́ ìmí ìlà tó ń pò lọ́wọ́ ń sìn tí a porúkọ ẹ̀ ní after one Eh, after One jẹ́ sinimá kan tó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin wa pàápàá jùlọ àwọn ọ̀dọ́ òní. Àwọn àgbààgbà òṣèré ló wà lórí iṣẹ́ yìí láti orí Fẹ́mi Adébáyọ̀, Àìná Gold, um, Ọ̀rẹ́ eh, Adémọ́lá, um, Afeez Ọwọ́ òun ni olùdarí ẹ̀ náà ó tún kópa nínú ètò náà. èmi ni Fẹ́mi Adébáyọ̀ um, àwọn èèyàn fẹ́ràn kan máa pe jẹ̀dílì oníṣòwò ṣùgbọ́n mi ò fẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá lọ ṣe mistake pé lásán máa ṣe kínní yẹn bí i <laughs> Fẹ́mi Adébáyọ̀ lórúkọ mi ọba kọ́kọ́ rí ẹni pé àti àárọ̀ àtọ̀sán àtalẹ́ la fi ń ṣiṣẹ́ ìyẹn túmọ̀ sí pé iṣẹ́ takuntakun là ń ṣe ìwọ̀n dẹ̀ ní tíyẹn bá ti tẹ̀ra mọ́ṣẹ́ tó bá ṣe bó ṣe yẹ kó ṣe ó di dandan a máa rí èrè ẹ̀ táìtù iṣẹ́ tá à ń ṣe yìí ìwọ̀n ń pè ní after one Um, ṣe rí n tí mo gbádùn jù ní inú iṣẹ́ yìí ni wípé ìdí kan fọwọ́ bà lẹ́yọ kọ̀ọ̀kan láti kọ́ gbogbo alọ́gbọ́n oríṣiríṣi um, ẹni tó kó eré ìjọpọ̀ ó ti ṣe ìkan rí tí mo dẹ̀ ní àǹfààní láti wo èyí tó ṣe rí mo tún láǹfààní láti kópa nínú èyí tó ṣe rí náà mo dẹ̀ rí i pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá fa àlùbáríkà sí ni ó dẹ̀ dá mi lójú pé eléyìí náà ọlọ́run ò ní yẹ̀ ẹ́ lẹ̀ àlùbáríkà tó pọ̀ ó sì máa wà nínú eléyìí náà hmm, báwo tiẹ̀ ní ṣe báwo ni o ṣe ní sálùbáríkà ń bẹ àfíìsì ọwọ́ ló direct alálùbáríkà ni àhá báwo ni o ṣe ní síbẹ̀ gbogbo àwọn crew tó wà ń bẹ pátápátá wonderful and alálùbáríkà crew members ni àwa gan alálùbáríkà actor. tẹ́ bá wo sinimá ẹ̀ ẹ máa rí nǹkan tí à ń sọ dáadáa á sì yé yín dáadáa ọlọ́run ó tètè máa fi wò kò ní fọ́ owó tẹ́ máa fi ra sinimá náà kò ní wọ́n lọ́wọ́ yín lórúkọ ọlọ́run dídùmarè so mo fẹ́ kẹ́ ẹ lọ wo tó bá ti jáde after one sinimá ńlá ni ẹ lọ wo. watch out after one mm, lovely movie watch out.